so nígbà tí nǹkan dẹ̀ ti ń wọ̀ sí sí nísìnyí kí lè máa ṣe gbogbo kó olúkúkú gbọ̀nà ilé ẹ̀ lọ. yes na wọn kúkú gbọ̀nà ilé ẹ̀ lọ àwọn tó wà ní ilẹ̀ ibo ká pa lọ ilẹ̀ ibo wọn àwọn tó wà nílẹ̀ yorùbá ká jókòó sílẹ̀ yorùbá wa ká máa ṣèjọba fún ara wa so láti bẹ̀ lọ olúkúkú àmọ̀ nǹkan tó ń ṣe kò sí kankan kò sí ọ̀kan nàìjíríà mọ́ ju pé kí yorùbá nation kó take control ó dẹ̀ take control àbá àmọ̀ nǹkan táwa ní àwọn náà máa kàn táwọn ní understand ó kúkú ló máa kàn tí mm. ọlọ́run ṣe fún ìlú kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan tọ́lọ́run dẹ̀ ṣe fún ká máa maintain nǹkan tọ́lọ́run ṣe fún wọn so kò nídìí ká darapọ̀ tọ́ba dẹ̀ fẹ́ sọ pé kán yan olórí ọ̀kan so káwa wà ní tiwa káwọn náà wà ní tiwọn kẹ́lẹ́kẹ́ náà wà ní tiwọn títọ̀ náà wà ní tiwọn so ká dẹ̀ máa ká máa fún nǹkan tó bá tọ́ sólúkùkù kó máa ṣe nǹkan ẹ̀ lọ bí bá ṣe sílẹ̀ wá nígbà yíyan bàbá bàbá wa nígbà tó gbòmìnira ọmọ àdáṣẹ́pọ̀ ọmọ àdáṣẹ́pọ̀ wọ́n yan olórí ẹyọ kan ṣoṣo wọ́n láwọn ní appointment ṣe àwọn ti yorùbá wọ́n ní olórí kan àwọn ti hausa wọ́n ní olórí kan àwọn ti Ìgbò wọ́n ní olórí kan so olórí olórí olúkúlùkù ló wá ń jíṣẹ́ fún tòkè ó ti tán nǹkan tẹ́ ẹ bá ní bílẹ̀ máa jẹ nǹkan tẹ́ ẹ bá ṣe bílẹ̀ máa jẹ nǹkan tẹ́ ẹ bá ṣe náà lẹ́ máa jẹ so wáyé tó wá fi dá gbogbo ẹ̀ papọ̀ tó dẹ̀ dà it's not going anywhere olùkùkù gbọ̀nà ilé ẹ̀ lọ́kàn náà máa ṣe tiwa kí Yorùbá nation kó gbàjọba tèmi nìyẹn. ẹ ṣe gan sa kí ni dẹ́tì ẹ̀ ní. eighteen eighteen eighteen September two thousand and four hmm. Oòduà nation Ìbẹ̀jú Lẹ́kì hmm. bá coordinator nìyẹn. Hmm. Mr. Akande tó gbójú jáde Akande ni o eh, àwọn èèyàn yìí ni, àwọn bàbá wa nìyẹn bàbá àgbàlagbà kọ́lọ̀ jẹ́ kárí wọn pẹ́ ẹsẹ̀ gọ̀sà Ògúnfọlájì last boy ẹ̀jẹ̀ àṣìnà ẹsẹ̀ gọ̀sà ẹsẹ̀ gọ̀sà.